الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته من باب إضافة الشيء إلى سببه pè ní salatul khawf nítorí wọ́n fi tì sára sábàbí rẹ̀ kí ló fẹ́ bírú sọ̀láàtù yìí òun náà ni ìbẹ̀rù irú rẹ̀ náà sì tún wà nínú àwọn sọ̀làwátù míì bẹ́ẹ̀ náà la ní sọ̀làtul kusuf min babi idafati ash-shay ila sababi bẹ́ẹ̀ ni sọ̀làtul istisqa bẹ́ẹ̀ ni sọ̀làtul janaza. يعني صلاة الخصوص وبعليه من باب إضافة الشيء إلى سببه يا يتسي أو الصلوات الخمس صلاة الفجر صلاة الظهر صلاة العصر صلاة المغرب والعشاء وكل واحدة من هذه الصلوات إنما أضيفت ila waqtiha àwọn eléyẹn wọ́n sì wọ́n ti sá àkókò wọn ni min babi idafati shay ila waqtihi min babi idafati shay ila waqtihi sọ ní àwọn sọ̀làwátì yẹn gbogbo sọ̀làwátì kọ̀ọ̀kan àkókò tí wọ́n ń ṣe ni wọ́n ń pè má. wa hakadha salatul jumu'ah salatul jumu'ah wọ́n pè ní salatul jumu'ah. من باب إضافة الشيء إلى يومه من باب إضافة الشيء إلى يومه torí kẹsẹ pé mìbábi ìdọ́fẹ̀tì ṣe ìlà wọ́pẹ̀ torí pé yìí ṣe pé àkókò gbogbo yọmọ ìjùmọ̀ àná máa ń ṣe sọláàtì ìjùmọ̀ wọ́n iná ẹ̀tẹ̀tẹ̀ ìdọ́fẹ̀tì hùnẹ́ mìbábi ìdọ́fẹ̀tì ṣe ìlà yọ̀ọ̀mẹ̀. but sọláàtì làcídẹ́ yìí wọ́n pè ní sọ̀látùl ìdẹ́yìn li'awdiha 'aman ba'da 'am li'awdiha 'aman ba'da 'am ìdíjà fi pọ̀ ní sọ̀látùl eid nìyẹn torí pé ó máa ń wá lọ́dọọdún ó máa ń wá láwàtún wá lọ́dọọdún wọ́n ti pè ní sọ̀látùl eid sọ̀látùl khawf. sọláàtù tó ní ṣe pẹ̀lú ìbẹ̀rù àmọ́ pé ìbẹ̀rù nǹkan kan ni tó ṣe pé ó máa ń ṣẹlẹ̀ sọ́mi ìyàn èmi ìbẹ̀rù rárá rárá rárá ó tí débi tí ni pé tí ò bá ti débi tí wà ọmọ sapá kanda tí èrí tí ọ̀rọ̀ ọlápá gbaná lọ mọ àwọn àrẹ. wọ́n ti ẹ̀rí mi gbígbé àwọn gbọ́dọ̀ bẹ̀rù ẹnìkankan tó yàtọ̀ sí Allahu Rabbul Alamin ní ìbẹ̀rù kó lè dá sẹni lóore àbó lè dá faburú sẹni ẹni tó bá gbé eléyìí ẹ tó gbé kú lọ́dọ̀ Ọlọ́run lọsọdọ nǹkan tó yàtọ̀ sọlọ faqad ashraka billah onítọ̀hún ti ṣẹbọ sọlọ. bákan náà ni nínú òfin ṣẹ̀ríà ká bẹ̀rù ẹnìkan kí àbí nǹkan kí ìbẹ̀rù rẹ̀ ọmọ wa kọ́ wa mú ni mẹ́sẹ̀ ńtọ́lọ̀ níkà sí kó mú ni mẹ́sẹ̀ ńtọ́lọ̀ níkà sí àbí kó mú ni ṣe ńtọ́lọ̀ ní kámẹ́sì. àbí kó mú ni ṣe ńtọ́lọ̀ ní kámẹ́sì. ẹ̀rù sì ń bà wá sẹ́ni tí ìbẹ̀rù rẹ̀ bá máa mú ipò ó lè tún tara bẹ́ẹ̀ di kíni mushrik ó lè tún tara bẹ́ẹ̀ di mushrik ṣùgbọ́n ìbẹ̀rù oríṣi kẹta òun náà ni ìbẹ̀rù wípé kí ni ọmọ jo ni kéjọ ọmọ san ni kákèké ọmọ gan ni ọmọ ṣubú sí kòtò kógun ọmọ gbé wa lọ kámẹ́tẹ̀rì sódò eléyìí ìbẹ̀rù kan ní tọ́lọ́n ti dá mọ́ mi yàn kò sí bá a ṣe lè bọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n ń pè ní khawfun tabi'i kò sí tó burú nu eléyìí kò sí tó burú nu eléyìí torí ẹ̀ ló ṣe jẹ́ kó ogun yẹn máa bẹ̀rù fún tó lè ṣe léṣe. salatul khawf tí wọ́n á sọ ìbẹ̀rù èwo ni nínú àkọ́kọ́ kìí ṣe talákọ̀ọ́kọ́ kìí ṣe tẹlẹ́kejì nínú oríṣi ẹlẹ́kẹta tọ́jẹ́ ìbẹ̀rù tọ́jẹ́ pé a ti ṣe àdámarú bẹ̀rù bẹ́ẹ̀ mọ́ mi lára èwo gan ni wọ́n ń tọ́ka sí i ṣé ìbẹ̀rù pé kéjù ọmọ san láti ṣe solatul khawf àbí ìbẹ̀rù pé kákèké ọmọ gan àbí ìbẹ̀rù pé kíná ọmọ ju ẹ àbí ìbẹ̀rù pé kójú ọmọ kú ọ lọ àbí ìbẹ̀rù pé kójú ọmọ pọ̀ rárá o solatul khawf ó ní ṣe pẹ̀lú ìbẹ̀rù àsìkò ìbẹ̀rù lásìkò ogun ìbẹ̀rù lásìkò ogun. ogun ó máa ń bí ìbẹ̀rù ńlá ìlú fà ló fi jẹ́ pé ẹni tó ń lùlù ogun pé kógun ọbẹ̀ lẹ̀ kógun ọ̀sẹ̀lẹ̀ ọ̀dájú kọ̀ọ̀kan rú rẹ̀ ó ti ṣẹlẹ̀ lójú rẹ̀ rí ni o tí wọ́n bá ń wò kógun ṣẹlẹ̀ níbi kan tí wọ́n bá ti dé lu yín ò tí ì máa ti ń jogun tógun bá dé gbogbo tó ló ń tùjọ láyé àti wọ́n gan alára wọ́n á máa di nǹkan lásán ni kọ́lọ̀ mọ́jà arógun bí wọ́n máa pa yẹn ni wọ́n máa ba dúkìá jẹ́ ló ti jẹ́ pé iṣẹ́ sọ́jà tẹ rí yẹn wọ́n máa tírìnì wọn lórí bíba nǹkan jẹ́ ni kó lè bá àtúnwá padà dáa àmọ́ wọ́n ti kọ́kọ́ bàjẹ́ náà bílù bá sùjọ tó sùjọ tó sùjọ tán kọ́lé sínú rẹ̀ rẹ́gẹ́dẹ́ tí gbogbo ẹ̀dùn wò gbógun bá dé tí sọ́jà bá rí i pé àwọn lè borí ọ̀tá láì jẹ́ pé àwọn sọ gbogbo olú ìdílé lẹ̀ gbogbo ẹ̀ pátápátá ni wọ́n sọ di ẹ̀rúnrún búlọ́ọ̀kù kí ni ìbá tíláàrí ń ṣe kí làwọn mísàsì ń ṣe wọ́n bẹ̀rẹ̀ sí bọ́ǹbù bíkìbì ni ẹni tó bá kú ńlọ́mà ẹni tó bá yè ńlọ́mà tó ìbẹ̀rù ńlá ń bẹnu ogun o ọlọ́run ọba kọ́ mẹ́jọ àrògùn torí ẹ̀ sọ́látùl khawf ó ní í ṣe pẹ̀lú bẹ̀rù tí máa ń ṣàwọn èèyàn lásìkò ogun. tí ogun bá wà ó ṣeéṣe pẹ́pọ́rọ̀ wa lọ́rùn láti ṣe sọ́lẹ̀ níjàmá eléyìí lọ́fà ni wọ́n fi kọ́ báàbù yìí tó bá rọrùn láti ṣe sọ́lẹ̀ àtúnjàmá ìdí tí irú báàbù yìí ṣe wà nù tí ò bá rọrùn láti ṣe sọ̀láàtù ní jamaa fattaqullaha mastata'tum. náà lọ́n sọ pé fa in khiftum farijalan aw rukbana fa idha amintum fa aqimu as-salah inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta. tó bá jẹ́ pé ẹ̀rù yẹn pọ̀ kọjá ń tẹ́lẹ̀ mọ́ ẹ pẹ́ ń ṣe jamaa. àjẹ́ pé tọ́ farijalan aw rukbana ẹ máa ṣe sọ̀láàtù yín lẹ́ni tí ń rìn lọ oníkálukú bọ́ba ṣe gbà ẹ máa ṣe sọ̀láàtù yín lẹ́ni tí ń bẹ lórí nǹkan ọ̀gùn kò bá jórí ẹṣin kò bá jórí ràkúnmí kò bá jórí kẹ́tẹ́kẹ́tẹ́ kò bá jẹnu táǹkà kò bá jẹnu bàálù kò bá sì jẹ́ èyí yòówù ọba lè wà. ṣùgbọ́n o ohun tá a ṣàkíyèsí nínú ẹ̀sìn tiwa yìí ni pé lópin ìgbà tẹ́mi bá ń bẹ tí làákà ìsì wà kò sí excuse fún ọ lábẹ́ ipò yòówù ó lè wà tó lè pé kọ́ ọmọ sí lọ àjẹpẹ́ká sí náà wọ́n ga ju gbogbo anything lọ ẹ wá wo báwo yẹn ṣe mú lónìí ogun ò sí ìbẹ̀rù ò sí èèyàn mélòó lẹ rò kó ṣe sọ látù lónìí ìbáyìí kí ni pàṣẹ́ntéèjì àwọn tó ń ṣe sọ̀làwátù títí di àkókò mọ́gírèbì yìí nínú ẹni tí ò ṣe náà àti àjọjẹ́ mùsùlùmí wàláì ni tó ṣe kéré pípọ̀ sẹ́ni tó pàtì tí ò ṣe. torí pé nǹkan kan ò ṣe wọ́n ìjàmbá ò ṣe wọ́n lára wọn ìjàmbá ò ṣe wọ́n nú àlàáfíà wọn ìjàmbá ò ṣe wọ́n nú dúkìá wọn kò sí wọn lára ọmọ wọn kò sí wọn lára ìyàwó wọn kò sí wọn lára òbí wọn wọn wò pé kí kí làwọn fẹẹ máa pọlọ sí. àbẹ́yìn òfurufú pé bí ṣèṣe àwọn yẹn ṣe wà nù kọ́lọ̀ ọba ọ̀dà kúkọ́ sànù wa. torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọba ti wá ẹ kíyèsí nǹkan méjì yẹn alákọ̀ọ́kọ́ ni kíni ẹ̀mí ń bẹ ẹlẹ́ẹ̀kejì làákà ń bẹ ẹ sì máa ń pín ẹni tí méjèèjì yẹn ń bẹ fún yìí ṣe gbogbo wọn ló máa ń gbádùn ẹ̀mí ń bẹ làákà ń bẹ kò pé ká má ṣàárẹ̀ kò pé ká má wà nù àárẹ̀ ṣùgbọ́n tó ń tààrẹ̀ yẹn ńgbà tẹ́mi ti ń bẹ tílà ká ẹ̀mí agbọ́dọ̀ ṣe kíni agbọ́dọ̀ ṣe sọ́lá kò sí excuse. torí ẹ̀ ọlọ́run bá sọ nínú alukur'an wípé fàyidà kúntà fíhìm fà àkọ́mtà lẹ́hùn sọ́lá fàlítẹ́kùn tọ́ ìfẹ́tùn mìíràn màk. tí wọn bá ń bẹ láàrin wọn lásìkò ogun tó o sì síwájú wọn ṣe sọ̀láàtì fún wa ní jamaa pápá kan nínú wọn dúró pẹ̀lú anabi sallallahu alaihi wa sallam. wọn gbọ́dọ̀ dúró lọ́wọ́ gbàǹdùkú lásán kó gbé nǹkan ogun wọn lọ́wọ́. wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ alẹ́ wọn gbọ́dọ̀ gbàgbé gbà wọn gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ fọnú fọ́ra o torí pé àwọn kèsì rí retí kẹ fọnú fọ́ra ni àsìkò ogun nìyà o. nígbà tó bá bá sọ̀láàtì dé dajì fáwọn eléyìí ní sọ̀láàtì tó ṣe pín fún tó ṣe pín sún kínní tó ṣe pín sún méjì ètò ìṣe pín sún méjì ń gbọ́ bá kíráká méjì tán káwọn jàmáà yòókù náà ń kọ́ káwọn eléyìí ọparí sọ láti ara wọn kó wọn máa lọ káwọn jàmáà tó kù káwọn wá jọ ìrẹ kọ́ bá wọn parí ìyókù ńgbà tí wọ́n bá parí tiẹ̀ àwọn náà máa pé tiwọn. ọlọ́run ọ̀gbà pé tó bá ṣeé ṣe ká ṣe sọ láti wà ní jàmáà lásìkò ogun ọlọ́run ọgbà fún mọ́kàdá sí eléyìí ń bẹ́ẹ̀ nú àwọn ẹ̀rí tí al-Zahiriyya àti àwọn Hanabila tí wọ́n lò láti sọ pé ọ̀ràn yẹn ni ká ṣe ṣọ̀láàtì jàmáà kọ́dà Zahiriyya tó sọ pé wọ́n ṣọ́ọ̀t májẹ̀mú ni tó o bá ṣe ń jàmáà ọlọ́run ní gbà wọ́n nítorí pé ọlọ́run ọba kò gbà fún wa láti dá sí nígbà tó ṣe é ṣe lásìkò ogun pé ká ṣe ń jàmá báwo wá láti máa dá sí nígbà tí ò sógun sẹ́yìn náà rí bẹ́ẹ̀ ṣe eléyìí fi hàn pé ọ̀ràn ayan ní ká ṣe sọ láti ń jàmá nígbà tọ́jọ́ pọ́kùn ni wá táì sóbìnrin. tọ́ ilé ìjẹ́ ti sọlátul khawf tẹ bá wo sọlátul witr ohun ìdọ́fà kínú min babi idafati shay ila adadihi òun bẹ nínú pé wọ́n fi tì sára òǹkà rẹ̀ ni torí pé òǹkà rẹ̀ ò ṣe pín fún méjì láìsẹ̀kù náà ṣe kò ní sọ̀làtúl wẹ́tìr. ìgbà wáyé ó jẹ́ ti ọgọ́rùn-ún mẹ́rin àti mọ́kànlélógójì nínú tíra bulugul maram. ọwọ́ láti ọ̀dọ̀ Salih bóni khawat. رضي الله عنه عمن صلى مع النبي صلى الله عليه وسلم يوم ذات الرقاع صلاة الخوف أن طائفة من أصحابه صلى الله عليه وسلم صفت معه وطائفة وجاه العدو فصلى بالذين معه ركعه ثم ثبت قائما واتموا لانفسهم ثم انصرفوا فصفوا وجاه العدو وجاءت الطائفه الاخرى فصلى بهم الركعه التي بقيت ثم ثبت جالسا واتموا لانفسهم ثم سلم بهم متفق عليه وهذا لفظ مسلم ووقع في المعرفة لابن مندى أن صالح بن خوات عن صالح عن صالح بن خوات عن أبيه إبوي ولا تدا صحابي صحابي أجا أكننا صحابة tí wọ́n rí anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ó sọ fún wa nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ogun Dhatur ogun yẹn ṣẹlẹ̀ ní ààyè tí wọ́n sọ lórúkọ yìí látàrí ogun yìí ogun yìí ló sọ bẹ̀ lórúkọ wọ́n nítorí pé ń jọ yẹn ẹ̀wù fàyà mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú sàábé lára wọ́n wá fi àkísà lẹ̀ wọ́n ṣàkísà lẹ̀ wọ́n ṣàkísà lẹ̀ wọ́n ṣàkísà lẹ̀ torí àkísà tí bá fi lé aṣọ ni wọ́n ń pè ní kíni òní wọ́n ń pè ní pípọ̀ rẹ̀ ní kíni ogun tá a ti fi àkísà lé kìí ṣe nǹkan kankan bàbàrà ní ayé ìgbà yẹn ẹni tá sọ̀rọ̀ bá ti ya yọ wé kísà tó fi lẹ́nu torí pé kò sí ọgbọ́n mi jù báyẹn lọ wàá fà kísà lẹ àwọn èèyàn máa rí kìí ṣe kinní kan ó sì máa bẹ̀rẹ̀ ó gan kò sí kẹ̀kẹ́ ìrànṣọ so subhanallah ìlọsíwájú ìlọsíwájú ìlọsíwájú lọ́gbọ́n mi yàn ó sì dórí pé wọ́n fi kẹ̀kẹ́ ìrànṣọ. So, tọ́ eléyìí jẹba àwọn ó ní òun gba ìgbà wáyé wá látọ̀dọ̀ ẹni tó pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ṣe sọ̀láàt ní ọjọ́ ogun dátì rìkà sọ̀láàt al-khawf sọ̀láàt tọ́ba tó bá jẹ́ pé ẹni tí ń sọ̀rọ̀ yẹn kì í bá ṣe sọ̀hábà ni. àdìsí yìí kò bá ti ṣẹ̀ṣẹ̀ rinlẹ̀ nítorí pé ńgbà tí wọ́n bá gbọ́rọ̀ wá lọ́dọ̀ ẹlòmíì ẹlòmíì tó gbọ́rọ̀ wá lọ́dọ̀ rẹ̀ yẹn rẹ̀ fún wa àdìsí rẹ̀ kò lè ṣẹ̀ṣẹ̀ rinlẹ̀ torí pé à ń bùkátà láti mú orúkọ ẹni tó gbọ́rọ̀ wa láǹfààní láti tírèsì rẹ̀ láti mọ̀ pé ni bàbá rẹ̀ kí ni wọ́n sọ nípa rẹ̀ èèyàn ni èèyàn ṣé máa parọ́ àbótí ẹ̀jẹ̀ pé gbogbo tó gbà wá ó dàrú ma lójú rí ọ̀tọ̀ ní tó gbọ́ ọ̀tọ̀ ní tí ń padà ń wí ṣùgbọ́n ìgbà tó ṣe pé sàhábì lòun a sì mọ̀ pé ìgbà tó sàhábì bá ní mo gbọ́ lẹ́nu ẹnìkan tó sojú tiẹ̀ ẹni tó gbọ́ lẹ́nu rẹ̀ kò lè jẹ́ lómi àṣekọ́jẹ́ kí ni sàhábì a sì pé ẹnu ti kò lórí pé gbogbo sàhábà ńkọ́ udul olódodo ni wọn ẹni tó dúró dọ́gba ni wọn torí àbùkátà láti máa tẹná wá ta ni talẹ̀ ni náà. wọ́n tún wá ló wá nínú tíra al-ma'rifa ti manda rahimahullah wípé ó sọ wípé Salih yẹn ọgbà látọ̀dọ̀ bàbá rẹ̀ ni látọ̀dọ̀ bàbá rẹ̀ ló ti gbà wá bàbá rẹ̀ sọ̀hábì òun náà sọ̀hábì. ibn manda islam ó sì láwọn tíra tó pọ̀ gan nínú àwọn tíra rẹ̀ òun náà iman libni manda. ó tún ní tírà kan kitabu tawhid libni manda nínú àwọn olùmọ̀ sunnati wal jama'a ó ló ń gbà wá látọ̀dọ̀ ẹnìkan nínú ẹni tó sojú ẹ̀ ikú lẹ́yìn anabi sallallahu wa sallam ẹ̀kọ́ mẹ́mẹ́ yẹn nígbà àwọn sàhábà ridwanullahi alayhim àwọn ò nǹkan kan ṣe pẹ̀lú kí wọ́n máa pé àwọn ṣe tí wọn ò ṣe ìyẹn ni pé wọ́n ṣe tí ò gbẹ̀ẹ́njọ́ tá a ṣe sọ̀láàt lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam àà ọ̀ èmi ò sínú wọn. bọ́tú mo gbọ́ lẹ́nu ẹni tí ọ wà nínú wọn. ẹ̀yin sì mọ̀ pé láyé sin ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ irọ́ ti pọ̀ jù. gbogbo tí ò sojú rẹ̀ ọmọ sọ bí ìgbà tó ṣe pé ẹ̀yin náà lẹ́ sí. gbogbo tí ọ̀gbọ́ ọmọ sọ bí ìgbà tó ṣe pé ọgbọ́ èyí tó orí gan ó tún fi kún. sẹ́ni pé gbèsè ayé tó àfikọ́ lọ́wọ́ bá ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ pé wọ́n ti fojú ọ̀nà tọ́lọ́n lẹ̀ ojú ọ̀nà bí wọ́n ṣe gba ọpọlọ ẹni tí wọ́n bá sọ̀rọ̀ làwọn ń tọ̀ irọ́ wa pọ̀ lọ wọ́n gba ṣerú àwọn ilé wa ni irọ́ tọ́lọ́n sọ pé àlàálà ànátọ́lọ́ àlẹ́ká àwọn ọ̀rọ̀ kéékèèké báyìí ìwọ wa ni irọ́ tọ́lọ́n là ní ẹni tí bá ń pa bóòlù ń tóbi gbogbo rọ mẹsìmùm nǹkan burúkú yóò ṣubú ní pọ̀ torí àwọn sọ̀hábà ẹja wọn wọn náà lè ti kó padà pé irọ́ ń pa ẹ dákun ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ni báyìí báyìí báyìí lórí sódà tá a sì máa dín wàhálà kù fúnra wọn jọ kò ní jẹ́ pé gèdè irọ́ irọ́ irọ́ irọ́ náà ló wàláhì nítorí ṣẹlẹ̀ lójú wọn tí kálukọ́ bá nàrètì bó ṣe ṣẹlẹ̀ ẹni pé máa ṣe pọ̀ sí lọ́rọ̀ yẹn yàtọ̀ sí. kí ló ń bí irọ́ ni because àwọn èèyàn àwọn fẹ́ràn exaggeration kó ọmọ jáwé sóbì bí nǹkan ò ṣe tó kó ló tó bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ tó ń fún wa ní no ẹni tó lè fún wa ní details nípa tó ṣẹlẹ̀ àfi lágbájá ẹni tó fẹ́ achieve nù tọ́pọ̀lọpọ̀ fi yòókù sọ nítorí de eléyìí bọ́rọ̀ bá ṣe mọ ni ẹja máa gbé nítorí bá sojú wa ká ló sojú wa èyí tí ò sojú wa kò sojú wa wọ́n sọ fún wa ni ẹni tó sì sọ fún mi ni sọmọ kí tó bá padà já sírọ̀ ìwọ kọ́ ni wọ́n fẹ̀sùn kàn irọ́ ni wọ́n pa fún yín ó yàtọ̀ sí irọ́ lẹ pa fún wa. so bẹ́ẹ̀ lọ yẹ ká máa mójútó gbèsè ayọ̀ àtúrà kù tí wọ́n bá sì kú ọlọ́run bó ṣe ṣèrò fún wa ní sábẹ́ ń bẹ̀rù ní tiwọn táwọn sì parọ́ wọ́n ń bẹ̀rù kí ni táwọn sọ fọlọ́ tó bá dijọ́ gbìnà rẹ̀ agbọ́pẹ́ ti pàtẹ́wọ́ fún wa egbó fún wa kí láàrin gbà lọ́dọ̀ ọlọ khasara táwọn lọ fẹ́ ṣòfò lọ́dọ̀ ọlọ wàláhì kò sí. tọ́ sallallahu alayhi wa sallam apá kan nínú àwọn sàbẹ̀ ẹ̀rí kan ní mina ashabihi kọ̀dá kó ànábì náà kò sí sọ pé ànábì kò sí sọ pé ar-rasul ó sì sọ pé sallallahu alaihi wa sallam. ntọ́ ló ń bẹ́ẹ̀ ni kí ni bọ́míìr láti tọ́ka sí ànábì sallallahu alaihi wa sallam. bọ̀tún ti pé bọ́míìr ló lò màtó ti jẹ́ pé ànábì sallallahu alaihi wa sallam la gbàlẹ́ ó tún sọ pé sallallahu alaihi wa sallam. báwa ni ànábì sallallahu alaihi wa sallam iná ìlẹ́nu mi ò dákú ọkàn máa pé bíbí àtọ́jú pé kan sọ̀rọ̀ bàbá kan ti ń torógbó. bọ̀míìr lásán ìní eléyìí ló ń bì ó sì tún sọ pé kí ni sallallahu alaihi wa sallam. ẹ sì ti mà al-bakhilu man dhukirtu indahu falam yusalli alayhi. al-bakhil yẹn tẹ́ bá sọ yìí pé itlaquhu yansọ́rìfù lọ́fùdù bíhi ilal fardil kamil ajẹ́kójúlówó ahun lẹ́ni tán dákọ̀ ànábì sallallahu alaihi wasallam lọ́dọ̀ rẹ̀ tọkọ̀ tí ó sọ̀sẹ̀ láti sọ. ẹ̀sìn mọ̀ pépè wà tí màláìka sẹ́tànàbí ń sáàmì ọ̀gá gbogbo màláìka ń ṣépè ọ̀gá gbogbo ọmọ ànábì ádámà ń sáàmì ẹni tó ń ṣépè fún gbé àbí ògbé wàláì ògbé ọlọ́run kò tẹ́ńbẹ́lú ẹ̀ ọlọ́run bá kò dójútì gbogbo ẹni tí wọ́n bá dárúkọ rẹ̀ wọ́n á jọ ẹ̀ tí ò sàṣàlátù fún sallallahu alayhi wa alihi wa sallam torí ilé ilé ọ̀dọ̀ àwọn ọwọ́ ìta tá à ń sọ náà là ń sọ àbí náà gbọ́ àmọ́ ẹwù báwọn ṣe ń lò ẹwù báwọn ṣe ń ṣe tòun túmọ̀ sí pé nǹkan kan làwọn wá ní tí ọba jẹ́ bẹ́ẹ̀ kí ló dé pọ̀ gbọ́ tán dákọ̀ ànábì tó ti ẹ̀ka kún wọ́n sọ ah, tíyìn ṣẹ̀ṣẹ̀ need à òòrá dúró orí ibú tí ń retí ẹni tí ò sí sallallahu alaihi wasallam ṣẹ̀ṣẹ̀ need kí wọ́n ṣẹ̀ tún atọ́jú oṣù tẹ́lẹ̀ ẹ̀hìn kí wá sí ká máa lò láti fi pa àwọn èèyàn lẹ́nu mọ́ ọ ẹ̀hìn kí táwọn bá ti ń sọ̀rọ̀ náà sallu ala nabiyil karim sọ̀tàn sọ pé lóyún ò sínú súnà kò sínú súnà wípé <laughs> báyọ̀ máa ń pariwo ọ̀nà tá a lè gbà sọ pé ẹ̀dá kan ẹ̀dá kẹ́ẹ́ sọ́lù àlọ́ níbi kò sọ́lù lọ. ẹ rí i pé kálukú tún dákẹ́ lọ. fa ìyẹn ni pé dípò káfẹ́ ẹgbẹ́ nu lọ. wọ́n ti mọ̀ láàrin ara wọn níbikíbi láyé Yorùbá yìí láyé Yorùbá láti máa rú àmọ́ láyé Haúsá. sọ́lù àlọ́ níbi sọ́lù lọ. kálukú ti gbẹnu lọ́nu wọ́n á tún ti bẹ̀rẹ̀ sísọ wọ́n tún tẹ̀ bọ́tìnì ṣé eléyìí ńlá lọ́ọ̀nì kẹ́ ẹ̀ ṣe eléyìí ń bá mísírà àwọn ti gbé wa nítorí pé àmì sọ sọlá nẹ́rì sọlá aláhùn sọlá tọ́ra sọlá nẹ́rì so eléyìí wọn àmì sọ̀rọ̀ mo rò pé bàbá àwọn ọmọ kan tán lọ kéwù àwọn náà ti gbé wa ti pẹ́ táwọn náà ti di bàbá bàbá wọn ti wá tà fáwọn èèyàn so eléyìí ò sí nù lànà àwọn súnà so torí de eléyìí tí wọn ti dárúkọ ànábì sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ sallallahu alaihi wasallam ọlọ́run sì ní kí n sọ kí n mọ̀ ọ gbọ́ dípò pé nìkan mọ̀ á ẹ kò ní sọ̀tẹ̀ láti ẹ̀dá kù sí wà mò ń ṣe fún ìbá lọ́ọ̀ ni ó ṣèṣirò fún mi sá mo sì ti wí. ilé ìjẹ́bù ti ṣe jẹ́ o. tọ́ sọ́fọ́t máa hó tọ́ iṣẹ́ tó wíjà aláàdù gẹ́gẹ́ bí àyà yẹn ti ṣe wá ni wípé tí wọ́n bá ń bẹ láàrin wọn tó sì síwájú wọn ṣe sọ́láàt pín wọn sọ́nà méjì ìyẹn tó bá jẹ́ pé ọ̀tá yẹn ọ̀tá tẹ̀ ń bájà ń bẹ wájú yín kìí ṣe pé pàpọ̀ iná wà o àwọn ọ̀tá ń bẹ wájú yín so ẹ tò ní sáfù méjì ó pín àwọn ọmọ ogun sí méjì àwọn kan á tò sẹ́yìn máa àwọn kejì ó dojú kọta pẹ̀lú nǹkan ìjà tẹ́ bá tẹ́ bá. Ah, kíni á sì iná fún inú yín ó dùn ẹ mọ́nù pé à ń ṣe sọ láti àwọn yòókù ti sùn ìtumọ̀ rẹ̀ nù. bọ́tẹ́ nìkan ni ṣé ó sì wà practicable yes láyé john wọn wà practicable láyé sìn kò dájú o àti tó gun ọ̀bá ti bẹ̀rẹ̀ bí kọ́jọ́ pa nǹkan ha mọ́ra wa lọ́nà àti kó táǹkà jọ àti kó gbogbo ẹjọ́ bí wọ́n ṣe máa ṣe láàyè sí náà tó ọkọ̀ máa dẹ́rù bara wọn. irú ètò amẹ́ríkà ń ṣe nísìnyí tó ń kó bàálù ogun wọn jọ sí Angeles ní Turkey àwọn bàálù yẹn á ń fò lójoojúmọ́ nísìnyí pé ìwọ Sóríà sọ̀ra sórí sórí sórí àwọn bàálù yẹn máa wọ̀ náà àwọn tí nǹkan bá bẹ̀rẹ̀ bá ṣe máa dànù sọmọ pé ẹni tó bá ẹni tó bá ń tò síbi tẹ́tí sí ọ̀dọ́ ọ̀dàkùn méjèèjì ayọ̀ ọ̀sẹ̀lẹ̀ ọlọ́ọ̀dà so bọ́yá kíjò tó bẹ̀rẹ̀ a máa ṣe solatul khawf àmọ́ láyé ìsìn tógun bá bẹ̀rẹ̀ kò sí bá a ṣe lè pín ọmọ ogun o wípé ẹ̀yin ẹ lọ tò sí ẹ̀yin máa ẹ̀yin a ah, wọ́n wò pé golden chance mo rò pé gẹ́ẹ̀tì ẹ̀ láì tí gbé bàálù golden chance ni nítorí pé àwọn àwọn àwọn measles wà tó yẹ pé tó máa direct ẹ̀ sí yín ibi tẹ́yìn ti ń ṣe sọ láti wọ́n parí yín kámẹ́sẹ̀ tí sọ pé helicopter lásán níbi tẹ́yìn ti ń ṣe sọ láti tó bá bẹ̀rẹ̀ sí da bọ́ǹbù rẹ̀ lẹ̀ ó gbìyànjú kù lọ ni sọ nítorí di eléyìí kullu waqtin bihasabihi gbogbo ògbà bó bá ṣe gbà ní kí ẹ ṣe páwọn ayé àjùmọ̀dáù jáàmìdú alọ́ọ̀kùl àwọn ẹni tó pọ̀ lọ́wọ́ ti dòkúta táà pé bọ́lá ń ṣe sọ́nù kíkà tó sáfún méjì ẹ̀yẹn dúró ẹ kọjú sí wọn ká àá o because ọlọ́ni wala tulqu bi aydikum ila tahluka ẹ mọ̀fọ́ ara yín kó parun bá ara yín o torí pé tẹ bá sọ pé bí ọlọ́run ti ṣe sọ́ọ̀n náà lẹ́tọ̀ lónìí ogun sì ti bẹ̀rẹ̀ àwọn adájọ́ ọmọ ogun ajẹ́ ten thousand àwọn five thousand kó tò sẹ́yìn imam five thousand kó dojú kọ̀tà sẹ́yìn sì ti mọ̀ yín pé generally kò sí bá a ṣe lè pọ̀ tó generally láti ìgbà tí islam ti ń bá kèfèrí jà tó ń ka mùsùlùmí máa tó wọn ìdajì wa tún wá wà less concern nípa ogun tí ń lọ à ń ṣe sọ láti ní ìsìn à wọn á ṣe chance yẹn lò wọn pa wọn pàkópa torí ẹ̀ náà lọ́wọ́ àbá ti parí ọ̀rọ̀ fífẹ in khiftum farijalan aw rukbana ìgbà tí ọba rọrùn láti pẹ́ ní tó bá wọn àti pé kálukú láyé rẹ̀ nínú táǹkì rẹ ni nínú bàálù rẹ ni nínú eh, ìwọ́n ti pè submarine rẹ ni ẹ máa bá sọ láti lọ bẹ̀. àwọn àgbẹ̀ ah, ọlọ́run sì ni ká ṣe ń jẹ́ màdàkùn tí ọba ṣe é ṣe ọlọ́run tó ti mú ọ̀nà mi wà. mọ̀tíláyé john ogun tí wọ́n ń jà òun lógun akin torí pé á dojú kọra báyìí ni láyé sí, ogun tí wọ́n ń jà ogun ọ̀lẹ ni ẹ wàlá ogun ọ̀lẹ ni because bọ́wọ́ rẹ bá ṣe gùn sínú technology bẹ́ẹ̀ ni wọ́n máa pọ̀ lágbára whereas ọ̀lẹ́ gidigidi ni gbogbo àwọn tí ń jà ọ̀lẹ gidigidi ni wọ́n nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ọmọ ogun torí ilẹ̀ iṣẹ́ wọn léwu ju ọmọ ogun ojú omi lọ ó léwu ju ọmọ ogun ojú sánmà lọ náà pé tójú omi tí ẹ bá ní bàálù tó strong débi pé ẹ mú ọ tẹ̀rì sínú odò àwọn náà máa ṣe yín lọ́sẹ̀ ránṣẹ́ ni ẹ nílé súnmọ́ wọn máa da nǹkan burúkú ránṣẹ́ sí yín ni lẹ́yìn náà bá sì lọ́kọ̀ ju omi tí ọba alágbá tó ti wọn wọn lè tẹ̀rì àmọ́ ọmọ ogun orí ilẹ̀ ẹ rí i pé bẹ́ẹ̀ bá padà gbàlú gan ọmọ ogun orí ilẹ̀ ni ó ṣe bẹ́ẹ̀ fẹ́ mọ ìpínṣẹ́ ti borí ọ̀tá abẹ́ ti borí wọn ẹni tí ọmọ tọ́ lójúlé lójúlé títì sí títì ta ni ọmọ ogun orí ilẹ̀ ni. àwọn eléyìí wọ́n gbọ́dọ̀ láyà bẹ́ẹ̀ lógun ayé ìjọ ń rí ogun ojúlé sójúlé ogun kọjú sí mi kí n kọjú sí ọ ẹni tí ọmọ yáwọ́ kọ́pọ̀ ní kejì ni ẹni tí ọba sì gbójú tó kò lè lọ sí ogun yẹn wọ́n tó sọ pé ogun ń bọ̀ tó ti ń yàgbẹ́ ìgbé òsì ọtẹ́lẹ̀ òun ti ń yàgbẹ́ ẹ̀rọ àkùtì yẹn bá dojú ogun kí ni ó lè ṣe. lẹ́yìn náà kì í ṣe pé wáyà àwọn ní àwọn sophisticated weapon irú ìtawà ń lò láyè sí wọn ò ní àdá náà ní idà because àdá idà ìwọ ò lè lo àsìkò súnmẹ́ni tó fi ṣe lọ́sẹ̀ àyàfi ọfà nìkan ọfà náà ó sì ní ibi tó lè jìnnà sí mọ́ kó tó di pọ́ bá àbọ̀ fẹ́ sọ ọkọ̀ ètò mẹ́lì mélòó ló lè wà tí ó fi bá ó túmọ̀ sí pé ogun ẹni tó gbójú gidigidi lógun ayé jọ̀hún ọ̀rọ̀ nǹkan sáyàn lọ́gbẹ́ burúkú ọ̀rọ̀ nǹkan síyàn léṣe rẹpẹtẹ eléyìí tí ò sí lógun ayé sí àwọn ọmọ ogun kan jagun ní sẹ́gbọ̀n pé wọ́n pààyàn bíi one million majority ẹni tí ń sìn pààyàn kò sí nǹkan tó ṣe ju pé kóògùn kóògùn ọkàn mú kó mú handkerchief kọ́ máa nu agbárí nínú bàálù kọ́ máa ṣe báyìí ok ok ok ok I made a mistake ibi tó yẹ kí n sọ bọ́ọ̀bù sí kọ́ ok ok ẹ̀yin sorry sorry báwo o ti pa o <laughs> ti pa yẹn lórégédé n ti ń ṣẹlẹ̀ lógun ayé ìsìn so ìdí nu tó fi jẹ́ pé technology ìní ń bára àwọn jà lónìí àwọn ọmọ ogun tòní wọ́n lè kọjá sísọ wọ́n lè kọjá sísọ torí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó tọ̀ àwọn ọmọ ogun rẹ̀ sọ́nà méjì ó pín wọn sọ́nà méjì àwọn kan dúró lẹ́yìn rẹ̀ àwọn kan kọjú sọ́tà torí pé kò sí bọ́tò ṣe wá kọlù wá táwọn eléyìí náà ní kọlù wọn tágbára wọn bá ká wọn tó di pé wọn wa lè já sọlá ká dojú kọ wọn. anabi anábì ṣe rákà kan pẹ̀lú àwọn tó ń bẹ pẹ̀lú ẹ̀ rákà kan tó ṣe pẹ̀lú wọn yẹn ó túmọ̀ sí pé sọ̀láàtù tí wọ́n ṣe onírákà méjì ni sọ̀láàtù wo wá lọ rákà méjì sọ̀láàtù fẹ́jì rákà kan là anábì ṣe pẹ̀lú tiwọn tó ń mẹsàbẹ̀tẹ̀ kọ imẹ́ anábì wa dìde dúró ìdúró ńlọ́wà láì ṣe nǹkan kan nínú rákà ẹlẹ́ẹ̀kejì ó dúró dákẹ́jẹ́ ẹ̀yin mọ̀ pé tí kò bá sí sọ̀láàtì khawf kọ̀tọ́ kó dúró dákẹ́jẹ́ nínú rákà kankan nù sọ̀láàtì kọ̀tọ́ sọ nítorí ìdí eléyìí báyìí ìdíwọ́ àti pòtá wà ńlọ bí kélé yọ wọ nù sọ̀láàtì léyìí tí kì í wọ inú sọ̀láàtì tẹ̀lẹ̀ anábì dúró dákẹ́jẹ́ wa atammu li anfusihim ẹnì kọ̀ọ̀kan nínú àwọn èèyàn yẹn parí sọ láti ẹ̀fúnra rẹ̀ ẹnì kọ̀ọ̀kan nínú wọn parí sọ láti ẹ̀fúnra rẹ̀ yẹ́sì kí wọ́n tún ti ẹnìkan wájú o pé èèyàn bá parí rẹ̀ jàre oníkálukú parí tiẹ̀ fúnra yàtọ̀ sí bí ẹ̀yin ṣe gbọ́ fíkìú yé ní kọrínkọ̀dì àsìkò tí ìmáàmù yín ti ń bá sọ láti lọ Imam wa jẹ́ pé ó parí sọ́láàt èyí wá tó bí mẹ́rin àkókò kan náà lẹ́jọ́ wọlé rákà méjì méjì lẹ́yìn bá ẹ wá tiẹ̀ nìkan wá dúpẹ́ kọ́ bá yín tó parí ẹ̀ lè máàmù nàmbà tù níbo ni síkì wá wà mẹ́ ọ̀pọ̀lọkàn dorí kodò lásán kò sí síkì kankan nínú eléyìí oníkálukú kó ṣe kínni kó parí sọ́láàt rẹ̀ àní ìdílé máàmù nàmbà tù mà oníkálukú kọ́ parí sọ láti rẹ̀ tọ́ oníkálukú wọn ó wá ń parí sọ láti rẹ̀ ìmáàmù sì dúró nígbà tí kálukú parí tiẹ̀ tó máa ń sọ̀rọ̀ fún kálukú lọ sáyé àwọn ẹni tí àwọn kọjú sọ́ta ọ̀ sọ́sọ́ fún wíjà aláàdù àwọn adójúkọ̀ta nìsí ẹni tó ti dojúkọ̀tà tẹ́lẹ̀ tó wọ́n bá wọn bẹ̀rẹ̀ sọ́láàt àwọn wá tó sẹ́yìn ànábì sallallahu alaihi wasallam kí ni a gbọ́ yín bì nìsín ẹni tí ó tò sẹ́yìn ànábì sallallahu alaihi wasallam rákà kan la ànábì sì pẹ̀lú wọn ìgbà tó parí rákà kan yẹn òun dìde dúró sallallahu alaihi wasallam àwọn èèyàn àwọn pé sọ̀láàtì wọn wọ́n rákà kọ̀ọ̀kan lílọ táwọn eléyìí ń parí sọ láti lọ́kọ̀ọ̀kan kálukú lọ dípò ẹlòmí lọ dípò ẹlòmí ẹlòmí ti dípò rẹ̀ ń wá wọn tó sẹ́yìn anabi sallallahu alaihi wasallam kí lẹ gbọ́ ìmọ̀ kìnìfìkì tó àmẹ́ oníkálukú wọn pé kèsì lẹ́yìn lẹ́yìn clear gan. rárá. Naam. Rárá. Rárá. Naam. Rárá. Tí wọ́n máa ń béèrè kí ẹsẹ̀ tó clear àwọn ń béèrè. Inú ẹ̀ ni ó fi hàn yín pé eléyìí ń ronú dáadáa, eléyìí ń ronú barakallahu fik ta ló sọ tani bas fíkìú tó à ń bẹ̀rẹ̀ ìwọ ń lọ ẹlòmíràn á rí pílẹ̀sì rẹ ọ̀ ń lọ ẹlòmíràn ṣé wọn lálùwà làwọn á rí mo rò pé yé torí kó lè bọ́ sórí ẹlòmíràn kan wọn ok sọlá ti tá máa ń ṣe lásìkò ogun òbúkátà mo rò pé wa fíkìú tó à by the time tí wọ́n ń pè fún sọlá kálukú ọmọ sí àlùwàlà kí sẹ́kẹ́ gbogbo wọn náà o bẹ́lẹ̀ bá ti ṣe eléyìí náà tún ṣe eléyìí bá ṣe eléyìí náà ṣe tí ò sì ń jẹ́ pé gbogbo wa la kàn wá ń di àlùwàlà kálukú ti wà lálùwàlà wọ́n kàn ń retí pé tí àwọn jẹ̀mọ́ yìí bá ti lè parí àwa náà lọ dípò wọn ni eléyìí sì hàn yín pé ìhàn jẹ́ni tó ṣe pé wíṣíwáṣù ń dà láàmú mùsíbà ni àbí èsì mùsíbà o ti sàlùwàlá o tún wò kọjá ogun láwa yìí o sàwọn kan sọ fún ọ kógun tó di ọgbọrọ ńgbà tó gun dé bó ló sì tẹrẹlómi wà tó ti gba ṣètọ́ni láàyè inú ìgbésí ayé rẹ̀ bàjẹ́ ní ìsìlá bá jọ bẹ̀rẹ̀ sọ láti lọ ìṣá pẹ̀lú ẹ̀ yọ yọ lẹ́nu pé yóò kú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹlòmíì ọgbà alálejò ní sáfù mi yóò tún kú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹlòmíì ó gba alálejò ní sáfù mi yóò tún kúrò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹlòmíì tún gba at the end of the day kò ní báraka kan kí ló ń ṣe yín sà nínú mi nì ṣètọ́ni jókòó sínú yín nìyẹn ìwọ́sọ́ ti rí ọmú ó ti mọ̀ pé ìwọ́ ń tiẹ̀ ọlẹ́ burúkú àlọ́ ń sọ fún ṣètọ́ni pé mo ti sàlù ọ̀la mo ti ṣe gbogbo ètè rẹ tó ń gbé wa irọ́ lásán kò sí tó sàlù ọ̀la mi ìsó ni ọ̀dà ìsó ló sì jáde kìí ṣe sú atẹ́gùn lásán mo gùn sẹ́ni tó pẹ̀lú bẹ́ẹ̀ tó bá ti di wàsíwàsí ọlọ́run gbà sọ láti rẹ̀ lópin ìgbà tí ìbára pé wọ́n máa jẹ́ wa ọ ẹ̀wà àti gàárì àti ọ̀gẹ̀dẹ̀ nǹkan iná rí gbogbo ó sì dénjà àánú ẹ̀ <laughs> wọ́n dá gàárì sínú ẹ̀wà wọ́n tún wá fọ́ gẹ̀dẹ̀ wọ́n tún fi sí i ó tún wá mu mílíkì sí i sòsẹ́ máa pé lè yẹn ntí máa ń sì jẹ́ ojoojúmọ́ nù sòsẹ́ wá pé kò rí sọ láti kẹ́ sí àpè yẹ́sì nítorí wá ń kọ́ lójú rí so torí pé eléyìí kò lẹ́síkúsù kankan tí bá ti ń já ọ̀run àlọ́tún àlọ́ ara ṣe ni wọ̀gán náà ní ṣètọ́ ni tó ń darẹ̀ láàmú. tọ́ anábì dúró oníkàlùkù parí sọ láti rẹ̀ síkìù kànú oníkálukú parí sọ láti rẹ̀ fíkì oríṣi kànú. ibi tó ṣeé ṣe ibi kò tó lẹ́yìn imam kò sì sálámà síwájú imam. bẹ́ẹ̀ ni ariwo rẹ̀ nínú sọ̀látùl apá kan nínú wọ́n sọ pé tí ìwọ bá ní ìdí kan pàtàkì tó mú ọmọ sí lákòókò àwọn gbà tó parí rákà mẹ́ta yẹn ìwọ lè sálámà kó sọ táyà pọ̀ sálámà ṣáájú kí ìmáàmù rẹ̀ tó sálámà kó o sì tún sagbára láti lọ bá a nínú rákà ẹlẹ́kẹrin láti bẹ̀rẹ̀ sọ̀látul ìṣá pẹ̀lú wọn. limadha wọn ni inna dhalika hasilun fi ba'di suwari sọ̀látul khawf sẹ́gbẹ́rú rẹ̀ ṣẹlẹ̀ nínú àwọn apá kan nínú ọ̀nà tó ń gbà ṣe sọ̀látul khawf eléyìí lẹ́ẹ̀rí tí wọ́n ń tòtá bá fẹ́ kanta rẹ̀ níta sí lè kanta rẹ̀ pọ̀ o mo rò pé yé wa pé kéènì ṣé sọ̀látùl khawf ni wọ́n á ń ṣe ní ìsìn. sáhàlẹ́lá wọ́n ṣe sọ̀látùl maghrib bila khawf bóòlù sí aṣọ jọ sọ̀látùl khawf indal khawf sọ́jọ́ra wọn kìyàsùn máa fàárẹ̀ wọn ò jọra wọn. ẹlẹ́kejì ó ní wípé ìgbà tí wọ́n sọ wípé wọ́n lè sálámà wọ́n lè parí sọ̀látù wọn lẹ́yìn imáàmù ṣe sọ̀látùl khawf ṣebí dìkan lóbi صح kò sì sí dmb يجوز للعذر ما لا يجوز لغير العذر فعليك أن تنتظر حتى يسلم الإمام فتسلم بتسليمه bẹ́ẹ̀ náà ni ṣètì ìmáàmù rẹ̀ tó máa ń ṣe sọ̀látù jẹnáza wọ́n máa ṣe allahu akbar allahu akbar allahu akbar ó di mélòó mẹ́ta àbí mẹ́rin ọ̀dà Allahu akbar ó di mélòó tọ̀ sọ́kì máa mọ̀ sálámà bí ọ̀yẹ́ tọ̀ ìmọ̀ bá tún ní Allahu akbar kí ni ó sì ṣe ó sì Allahu akbar ní àbọ̀ sálámà wípé innama ju'ila al-imamu liyutamma bihi ẹnìkan lakin la fil khata yéé ṣe inú àṣìṣe torí pé lóye àṣìṣe ló ń ṣe o wọ́n á sọ pé man amila amalan laysa alayhi amruna fọwọ́ rọ́ọ̀dù kọ́ fọ́ọ̀mù nǹkan rẹ̀ rọ́ọ̀dù báwo ṣe bá nàbí ṣe márùn rí ó tún ṣe mẹ́fà rí sallallahu alaihi wasallam ó tún ṣe méje rí ó tún ṣe mẹ́sàn-án rí. rárá arínú fuqaha tó sọ pé tí ìmáàmù bá ti ṣe kọjá mẹ́rin gẹ́gẹ́ bí àwọn Abu Hanifa wọ́n ní sálámà kó fílẹ̀ bìbìdà àtìhì òní kọ́ máa bá bídìí ààrẹ lọ sòbó ló lọ sí wa sálámà wọn ní nítorí pé nu sọláàtùl khawf ọwọ́ àánú súwárù sọláàtùl khawf ipe yẹn lè sálámà ṣáájú imam ntọ́fàtà sí máa àpèjúwe wa tí wọ́n bá ń kà á jọ kan ọmọ rí tí wọ́n rí sáà sí ni. nígbà tó ti tọ́ nínú sọláàtù oríṣi kan kó ṣeéṣe kí máàmú ti sálámà ṣáájú imam kí wọ́n ló mu tọ́ǹbì ẹ̀ ń tí ò ní jọ tọ́ǹbì náà. mo rò pé yọ àmọ́ ká kọ́kọ́ gbọ́rọ̀ ẹni tí ń sọ̀rọ̀ yìí yóò fún aláǹfààní àti lè fèsì fún tí ọba ṣe déédéé lésì tí ó palẹ̀nu mọ́ fẹ́m àmọ́ tí ọba gbọ́n tèmi ń sọ yìí tí ó sì bọ́ ọ láàmú tí ọba lọ fẹ́ fèsì fún àti dọ́njà yóò wà very easy àkọ́kọ́ nǹkan tí olùmọ́mọ́ kọ́kọ́ sẹ́nu ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bọ́ ọ láàmú ọkọ̀kọ́ bẹ́ẹ̀ lọ́n kó jẹ́ kọ́rọ̀ rẹ̀ ó yí ọ náà torí tọ́rọ̀ tiẹ̀ bá yé mi àsìkò tí mo bá fẹ́ ṣe àwọn àléébù tó wà ń hàn yóò wà very very easy fún mi láti fi hàn àmọ́ torí pé òun ló ti sọ̀rọ̀ mo sì ti mọ̀ pé bàbá yẹn ọ̀pọ̀lọpọ̀ rọrì ó tiẹ̀ báyọ̀ láàmú sá torí ẹ̀ mo kàn fẹ́ wò dànù à ọ̀tẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà torí ẹ̀ ló ṣe pé ẹja máa gbọ́rọ̀ ẹni tí ń takò wáyé dáadáa ná kó tó di páwọ̀ á múra láti ṣe kíni láti ṣèṣì kì í ṣe pé múra láti ṣèṣì ni ó síwájú gbígbọ́ ẹni tí ń sọ yé nítorí pé tó o bá gbọ́n tí ń sọ yé tó o máa ń fèsì ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò tú ọ náà mọ̀ fọpọlọ rẹ rẹ́rìn pé àtúntì ẹ̀gbọ́n pọ̀ àsìkò tí ẹ̀gbọ́n àkọ́dà ah, mo ṣe bọ́ gbọ́n ni o. so lèyàn á di dìndìnrìn lọ́dọ̀ ẹni tó yẹ kí ọmọ kan sára sọpọlọ rẹ̀ so àwọn fòkànhá máa ń rìṣẹ́ àti nǹkan yìí púpọ̀ wípé kò burúkọ sálámà ṣáájú imam torí pé wá nínú sọ̀látùl khawf láwọn àyè kan wípé èèyàn lè sálámà thumma sarafu lẹ́yìn náà làwọn wá lọ ànábì sì ń bẹ́ẹ̀ ń dúró sallallahu alaihi wasallam àwọn eléyìí wá lọ tò síwájú ọ̀tá àkọ́kọ́ ń bẹ̀ yẹn ìpèpè lọ sí di ẹ̀sìn islam ń bẹ̀ ń bẹ̀ àwọn yìí báyìí jà nítorí pé kọ́lọ̀ rẹ̀ torí ẹ̀yà rẹ̀ torí ìlú rẹ̀ torí èdè rẹ̀ a'udhu islam kò sí tó fẹ́ fi ẹ̀yà mẹ́yà sí sẹ́wọ̀n pé gbogbo ẹni tí islam ń bá jà ń bá wọn jà nítorí pé wọ́n jẹ́ kufar wọn ò ṣe islam wọn ò sì fẹ́ gbà ká pèèyàn sẹ́sìn islam àwọn ò ní ṣe wọn ò sì ní já pẹ̀lú mi ọ̀dà kò burú ẹ máa san jíjí àwọn tó láwọn ò ní san ànábi wa ni tó bá rí bẹ́ẹ̀ sasta'in billahi ala qitalihim nígbà náà tọrọ kọ́ lọ́n ràn ọ́ láti bá wọn jà sọ̀rọ̀ ń bá wọn jà ìdí inú tẹ́ sí rí ẹni tí ò mọ́ tọpa tó ń ti pọ́ sọ pé kí ni la illallah because ìjà ti parí mẹ́rin kí ló dé tà fi ń bá àwọn ọjà tẹ́lẹ̀ náà wọn ò fẹ́ ṣe islam wọn ò sì fẹ́ kẹ́lò mí náà ṣe wọ́n sì láwọn ò ní sanwó tààràn tọ́ ìwọ tí wọ́n á pa tó ń ti pọ́sọ láìra ìlàlà kí làwọn wá kó ṣe tẹ́lẹ̀ náà tọ́ madha tas'alu bi la ilaha illallah yawm al-qiyamah gbọ́dọ̀ ló ti ṣe láìra ìlàlà àjọ gbìnà ó lọ sọ torí pé ń bẹ̀rù kú ni munafiki ni àní ọmọ ṣe hàn wá sẹ́ẹ̀rí sọ láti tí wọ́n ń sèyàn pẹ̀lú gbógun ṣe gbà wọn níwájú àwọn ọ̀tá ìpèpè sẹ́sìn Islam torí pé nítorí sẹ́ẹ̀ bá ń jẹ́ ọmọ wò pé àwọn èèyàn yìí mọ̀ sí àyà ni awápá para wa àwọn sì tún ń tò pé wọ́n tún ń sin ọlọ́run wọn ẹ̀sìn yìí mọ̀ múmú láyà wọn pọ̀ ẹnìkan mọ̀ pé káì ẹ̀sìn tún ẹ̀ wẹ̀ mí torí tí tí wọ́n ń ṣe ọ̀bá dá wọn lójú wọn ò tún ní máa ṣe lójú ogun wàláì lómi lè gba ìsìláàmù kódà àárín àwọn ọ̀tá lè dàrú pé ah, ọ̀dà ẹja náà wá kan sí o torí pé àwọn kan ní wọ́n láwọn sí ọlọ́run tí wọ́n kọ́ mọ́jọ́ pọ́ ọlọ́run tí wọ́n wà bẹ́ẹ̀ ni wọ́n pa gbogbo wa o àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn àwọn ọ̀gá wọn bẹ̀rẹ̀ rárá ah, ní ọ̀nà olúwa ti sọ pé àbórí nítorí lọ sọ fún ọ. so eléyẹn yóò máa ṣàfihàn bí Islam ti ṣe dáa tó. so torí ẹ̀ ló ṣe jẹ́ pé a gbọ́dọ̀ sísọ láti lẹ̀ ní gbogbo àyíká yìí hospital lọ wà lọ gbádùn wọn dọ dúró síbẹ̀ gbogbo yẹn á mí pé ẹni tẹmí ọbọ lára rẹ̀ ẹlòmíì ní tó ṣe gan ọfẹ pé kí ni wọn gbé wá ṣe ń bi irọ́ lásán àbò ilé su ọsùn torí ẹlòmíì ẹ rí i pé kí ni ṣe tó torí bí gbogbo yẹn ṣe wá wà categories yẹn wọ́n wá dìde wọ́n wá lọ wá ibi tó ti sọ̀lọ́ lọ sọ̀lọ́ àlá wọ́n wá wá tẹ̀ kírun wọ́n sẹ́yìn pé gbogbo èèyàn ìwọ ni wọ́n fòkọ́sì lé lórí pé à ah, tó ń tipa ara bàbá yọ ọ̀yà ẹ̀rí pẹ́ lómi ni ó dìde ìtìjú yóò sì tìjú kárùn pé à ah, mùsùlùmí lèmi náà ọlọ́mọdé á kú bí o tó <laughs> tí ìwọ náà bá wá ṣe bí rẹ̀ ìwọ náà ò dìde sẹ́yìn pé òun ní dìde tẹ́lẹ̀ náà pé à ah, ṣéwù ni bàbá rẹ̀ rírun gbọ́n rẹ̀ kò kèsè ìjọ ó túmọ̀ sí pé bí wọn bá wà ń bí èèyàn ṣètò láti járe díẹ̀díẹ̀ ẹ̀sìn ọmọ ku ẹ̀sìn ọmọ ku àmọ́ wọ́n pé wọ́n dìde òun wàláhì lọ́kùnrin lóbìnrin ẹ̀rì kálukú ọmọ ẹ̀ kódà ní tí òdìdí ọmọ pító ọlọ́run kò forí tì mí o torí ti ẹ̀ mọ́ mo ti pa sọ láti títí pẹ́ ní ìmọ̀ bí wọ́n bá ṣe ní ìṣesọ́ lọ́wọ́ gbà torí láti bí ọ̀sẹ̀ méjì ń ṣe àṣìyàn máa ń ṣe sọ láti lọ́sibítù sọ̀sọ́ ọmọ pé ìwọ́n ti ẹ̀ indirectly kí ló ń ṣe ad-da'watu ila Allah so bẹ́ẹ̀ ni ló sì wá nu pé al-muslimu kal-ghayth mùsùlùmí dà gẹ́gẹ́ bí òjò kò síbi tójò dà sí tí ó sàǹfààní ibikíbi tó bá bára rẹ ó yẹ kó sàǹfààní ní kéésì pọ́kàn wá wà as idol wípé tọ àmọ̀lẹ́sẹ̀ sún wá ń bí o àmọ̀lẹ́sẹ̀ ojú ogun lórí o dáwà ni ọ̀gbọ́n sọ láti tún ẹsẹ̀ mẹ́rin dáwà ni wàláhì ó lè jẹ́ pé sọ láti ní gbogbo ọ̀tóòrì ni wọ́n pe ẹ mẹ́jọ ajá àmọ́ àwọn náà fẹ́ sẹ̀sìn yín ẹ̀sìn náà lẹ́tún ṣe lójú ogun yìí tẹ́ ẹ̀bẹ̀rú pálípá yín Ah, àlìjẹ́nà làwọn lọ ẹ pa wá ọ̀dà ah, àmínà fẹsẹ̀ sìn bẹ́ẹ̀ lẹ́rìí táwọn èèyàn ń gbé sin Islam. tọ́ àwọn yòókù wa wa anábì sallallahu alaihi wasallam ṣe sọ̀láàtù fáwọn náà rákà tó ṣẹ́kù. ìgbà tánàbí wa parí rákà kan sọ̀láàtì tiẹ̀ ti pé anábì wa jókòó títí tó fi fura mọ̀ yí pé àwọn náà ti pé rákà àwọn kejì. ẹ̀yìn ìgbà náà lànàbì wa sálámà subhanallah ó tún dúró dè wọ́n kó tó sálámà kò sálámà ní kíkí kálukú ọmọ ẹ̀dá tiẹ̀ sí ń gbọ̀ báyà nítorí pé talákọ̀ọ́kọ́ yẹn kò ṣeé ṣe pé kọ́ sálámà fún wọn kí wọ́n máa lọ torí pé tá a bá sálámà láàrin sọ̀lá sọ̀lá tó ṣe kínni yóò bàjẹ́ ṣùgbọ́n tẹ́lẹ̀ kejì ṣeé ṣe ikú káwọn ò dúró dìgbà táwọn náà tó parí ká sálámà èyí tó sì ṣeé ṣe a kì í pa tí nítorí èyí tí ò ṣeéṣe pé ńgbà tí ò ti ṣe pé adúró de asálámù fáwọn tí wọ́n ti lọ a jẹ́ pé àtúnbùkátà ká dúró de àwọn eléyìí náà rárá o torí pé àlùmọ̀ ìṣòro láàyè sọ́kòtò bẹ̀rẹ̀ máa sọ. iná fàlà nàbì sallallahu alaihi wasallam fi dúró níbi. bàbá wa rí bẹ́ẹ̀ á rí i pé dídúró tá nàbì sallallahu alaihi wasallam dúró níbi títí táwọn èèyàn fi sálámà tí ó fi sálámà fún wa táwọn náà fi sálámà lẹ́yìn rẹ̀ ó ní í ṣe pẹ̀lú pànàbí rí wọn wípé àwọn náà kálukú wọn ti jókòó wọn ti sàtáyà nànàbì fi sálámà nítorí pé inni araakum min khalfi kama araakum min amami nànàbì ni mò ń rí yín lẹ́yìn mi kẹ́ mò sọ rí yín níwájú ìwọ ńkọ́ sáà lè rẹ́ni tí ń bẹ lẹ́yìn wa àlè rí bọ́ọ̀tì bá nàbì ṣe ṣe ni wọn náà ṣe ó pè bùbù wípé ó súnmọ́ ká pé kálukú ti ṣe kínni wọ́n ti parí rákà yẹn ṣòwò wa sàlámà ẹni tó bá ti parí ọ̀sàlámà ẹni tó ti parí ọ̀sàtáyà tiẹ̀ náà yọ sàlámà wà á kẹdà. tọ́ adéṣe yìí muttafaqun alayhi alimami bukhari àti muslim ló gbé jáde ṣùgbọ́n bó ti ṣe wáyé ọjọ́ láfúrò ìmáàmù muslim eléyìí diqqatun wa ghayatun fil amana amana ńlá ni láti ọ̀dọ̀ Hafiz ibn Hajar bẹ́ẹ̀ náà làwọn náà tá a máa ń kọ̀wé ọ̀wọ́ pé Bukhari àti Muslim muradi sí Bukhari mori Muslim kò tí tó kò tí tó láti sọ pé muttafaqun alayhi a sọ pé májẹ̀mú muttafaqun alayhi oníkọ́ pé sàábé tí Bukhari gbà á lọ́dọ̀ rẹ̀ òun náà ni sàábé tí Muslim gbà á lọ́dọ̀ rẹ̀ ìgbà náà láti sọ pé kí ni muttafaqun alayhi tí sàábé tí sàábé tó gbà wá nínú wọ́n sọ pé ṣáhídù lélẹ́yìí jẹ́ fún eléyẹn torí tí sàbí bá ti yàtọ̀. a sì tún sọ pé nìsín tí ó máa jẹ́ pé Bukhari gbà Muslim gbà wá iṣẹ́ ń bẹ́nu mọ̀ ọ́ iṣẹ́ ń bẹ́nu mọ̀ tí n bá ń kọ̀wé mi ọ̀kan ní sọ pé torí pé mo ti rí nínú Bukhari mo ti rí nínú tẹ́fọ̀kùn àyè rárá máa wá gbé àdéṣe méjèèjì ó kúrò àbó ga máa mọ áka ní gbólóhùn sí gbólóhùn tí eléyìí bá lé ara sí kan pínrín ajẹ́ pé níparí mo lọ́rọ̀ tí mo gbọ́dọ̀ sọ. tẹ́lẹ̀ ìbá dín ara sí kan pínrín níparí mo lọ́rọ̀ tí mo gbọ́dọ̀ sọ. ok gbogbo méjèèjì kò lé kò dín màá sọ pé muttafaqun alayh ó ti parí ni. ó dín èyí tó dín ni mo lò ó lé èyí tó lé ni mo lò ẹni tí èyí tí mo lò ń bẹ lọ́dọ̀ rẹ̀ màá sọ pé wa hadha lafdul bó ti ṣe wá lọ́dọ̀ Bukhari nù wa hadha lafdhu Muslim bó ti ṣe wá lọ́dọ̀ Muslim àmánà nù nínú mà ẹnìkan àlọ́ gbé tíra méjì wá ká bàbá ìfẹ́ràn wàhálà yọwọ́ wàrà sí kan bẹ́ẹ̀ bí mà ṣe rí nù àmánà nù iná làwọn aṣíwájú wa sì ṣe ń bá máa bọ̀ títí tó fi dòní yìí àwọn èsì kìyànà nítorí pé ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ rí nínú ìwé ẹni tó ń kàwé rẹ̀ pé kìí ṣe pé nínú ìwé oníwèé ló ti lọ kọ́rọ̀ yìí wá the main source ńlọlọ síbẹ̀ ẹ̀ ṣe máa ń ṣe nu research yìí nù kò rí bẹ́ẹ̀ nàìjíríà yìí rọ́pọ̀ nu research nàìjíríà yìí torí a rí díẹ̀ ńbẹ ká tó pa wọ́n tì tẹ́nìkan bá fẹ́ kọ̀wé nàìjíríà yìí nìṣẹ́ yóò lọ wáwé kan tó jẹ́ pé òun ni the earliest book àbí the the the latest the latest book tí wọ́n kọ earliest wà kò ní lọ bẹ̀rù the latest ni ọ lọ latest yẹn ti ṣe wàhálà ṣe wàhálà irun táwọn sẹ́kùn náà ṣe nù ẹni tó ti ṣe wàhálà ṣe wàhálà yọ kàn lọ yọ lọ kọ́pì rẹ̀ lọ́dọ̀ rẹ̀ oná mọ́ á rìṣẹ́ references rẹ̀ gbẹ lọ́wọ́ wí báyìí lọ́wọ́ wí báyìí lọ́wọ́ wí báyìí lọ́wọ́ wí báyìí sọ́sẹ́ sì mọ̀ pé ẹ̀yin tí ẹ̀yin jólùkọ́ ẹ̀yin gbọ́dọ̀ gbárí ẹ̀sùn gbọ́dọ̀ lóye ẹ̀yin wọn á ka gbogbo òwe tó kàn pé ah ọmọ yìí bó ṣe rí wèyí bó ṣe mọ̀ wèyí bó ló ti ok ok masha allah ṣe kìíní tá ń pè sẹ́mínà wọn náà ni ìwé báyìí edition èwo ni wọ́n rí tó ti kó ọ̀rọ̀ yìí jáde. the first edition ni ok masha ti publish mi ok. Eh, edition yẹn ṣé ilé ló ti ní ni àbí library kan ló ti rí eh, initially kì í ṣe pé mo ní but a eh, friend gave it to me ok so o lè produce rẹ̀ ká ah, ọ̀rẹ́ yẹn mọbi tó wà mà <laughs> irọ́ lásán irọ́ ẹ̀yọ́ wàá fura tẹ́yìn bá ní ìwé tó ti kóyún ẹ̀ rí i pé tóńtì bá ṣàṣìṣe àìmọye àṣìṣe. àìmọye àṣìṣe nu gbogbo òwe àbí tíra tẹ̀ ń gbé kàyàn tó ń bá ṣàṣìṣe tó bá wọ́n máa research rí pé ń bò ẹni tó ló ń kó ọ̀rọ̀ níbì kan odidi ibi láì mẹ́ta ló ti kọ̀kọ́ kúkọ̀ tí ọ̀jọ̀ wà nínú main source ó sì coat ike bó ń ṣe kó bó ṣe wà nùwé irọ́ burúkú ẹ̀rí pa tiẹ̀ náà ló náà ṣe kí ni ni ó kó ara pé náà lórí ok àkàrà tó epo so nínú research àmánà ni wọ́n ń pè research gẹ́gẹ́ bí n tó mú wa bá ti ṣe rí ló mú wa èyí tó bá wá jẹ́ tiẹ̀ ò ní sí hàn pípò kóńbì kan eléyìí láti wàá máa mọ̀ pé ah, orí rẹ̀ pé púpọ̀ orí rẹ̀ pé púpọ̀ èyí tó bá ń pè tiẹ̀ o gbọ́dọ̀ rí dájú pọ́pọ́lọ rẹ̀ ló ti ń jáde tọ́rọ olè lẹ́lòmínà o kéésì orí rẹ̀ ló ti jáde o ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni òwe àmọ́ sọ́dún ìgbà tó ń lọ sọ̀rọ̀ Ah, ṣé wọ́n lọ sọ gbogbo eléyìí òun náà ni fataha Allahu alayya bi dhalik tọ́lọ̀ ọba ló sì payá fún wa ah, wallahi innaka kadhab. هذا الكلام بنصه ọ̀rọ̀ tó ń sọ yìí gẹ́gẹ́ bó ṣe wà ń bẹnu tíra báyìí ń bẹnu tíra báyìí ibẹ̀ ló ti kó àbí bẹ́ẹ̀ kọ́ ibẹ̀ ni innaka sariq ó lé wọn pélé yẹn ẹ sì mọ̀ pé ó lé ẹ̀kọ́ ó ó lé owó lọ. mo rò pé yẹn tó bá ti ń kọ̀rọ̀ ọlọ́rọ̀ ọmọ sọ pé ibẹ̀ ló ti kó nítorí ń pè é rìsáàtì wọ́n ń kí wọ́n náà fara rẹ̀ hàn ń bẹ̀ àmì ìtọ́lọ́wọ́ba tọ́lọ́wọ́ba ó sì payá fún wọn náà lódodo ilé wo ìwé ogún kọ́pọlọ tuntun kan mọ́ wá sí mi náà lórí tí ò sínú ìwé kankan bẹ́ẹ̀ ni àti torí rẹ̀ ọba pé so èyí tọ́lọ́wọ́n fún wọn náà ìwọ náà wà kọ́ ọ́nù rẹ̀ ó ti ṣàfikún lórí ìmọ̀nù lọ́la sọ àmọ́ kó wá jẹ́ kí mo mú tẹni ẹlẹ́ni sọ pé bẹ́ẹ̀ mo ti mú àṣírí máa padà tú náà ni torí ẹ̀ ká máa tara àwọn aṣíwájú àìkẹ́kọ̀ọ́ táwọn bá gbàdí sí wa tó bá pẹ́ nìkan lọ́sọ̀ wọ́n sọ pé ní báyìí lọ́sọ̀ lóòótọ́ ń bẹnu Bukhari ń bẹnu Muslim ṣùgbọ́n gbólóhùn táwa lò yìí ń kọ́ o bó ti ṣe wà nínú Muslim àbí Bukhari ẹ̀ sì ríru rẹ̀ náà nínú Umdatul Ahkam nàkẹ́ Umdatul Ahkam gẹ́gẹ́ bíi tíra yìí náà ni òun náà ń sọ nípa àwọn àdìsí tí ń sọ nípa òsùn ṣùgbọ́n tó wà nù Bukhari àti muslim ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ àwọn máa sọ pé wọ́n sì lafzi bukhari àfikún kan wà báyìí wa muslim àfikún kan wà báyìí amanan tó bó sì yẹ kọjá ìyẹn ni pé tíra méjèèjì ń bẹ wájú ẹ̀ yọ máa wá ọ̀rọ̀ yìí sọ wà nù bukhari náà a sì ti pé lónìí ó ti rọrùn pípọ̀ jù ọ̀rọ̀rùn pípọ̀ tó bá fẹ́ máa dé ti bukhari àti muslim gbàgbọ́ abúláwá sí. Si, hadith ti bukhari àti muslim gba àwọn onídìí láti lọ́mọ pé bukhari àti muslim nísìnyí wàhálà o gbogbo ẹ̀ ti rọrùn àmọ́ ìkàwé náà ni àwọn hadith ti bukhari al-lu'lu'u wal marjan fi mattafaqa alayhi shaykhan al-lu'lu'u wal marjan fi mattafaqa alayhi shaykhan mujallad kan wọ́n ti kó jọ gbogbo ètò bukhari àti muslim jọ gbà wá ìyàtọ̀ tó bá wà láàrin wọn ó ti sọ fún ọ tálọ́kọ́ muhammad fuad abdulbaqi eléyàn ṣiṣẹ́ fún sunna anabi sallallahu alayhi wa sallam gan nínú sẹ̀rẹ̀ lélẹ́yìn al-lu'lu wal-marjan fi mattafaqa alayhi ash-shaykhan àwọn wà níbi kíbi nàìjíríà gan olè rà tó eléyàn tó bá fẹ́ mọ àwọn àdéhùn tó jẹ́ muttafaqun alayhi muttafaqun alayhi muttafaqun alayhi wà á rí mbẹ́ eléyìí jẹ́bi tá a dúró sí lónìí yìí báyìí pé khawf ọ̀kan nínú àwòrán bí wọ́n ti ṣe kí nínú àdéhùn yìí báyìí ọlọ́run bá kó fún alágbọ̀ọ́ tó péye nínú ẹ̀sìn wa

nítorí pé ètò ọdọgba jù ní pé àìdín sọ̀láàtù kù nítorí ìjà àyàfi tó bá jẹ́ pé wọ́n ṣèrìn àjò lọ síbẹ̀ wọ́n wá ń kí sọ̀láàtù yẹn ní kọ́sùrán nítorí ìrìn àjò so eléyìí òun náà ṣe ṣe kọjá sọ̀láàtù dúhùr àbí sọ̀láàtù làásùr àbí sọ̀láàtù làìṣá torí pé ó ti di rọ́kà méjì dípò rọ́kà mẹ́rin a sì mọ̀ pé àkọ́kọ́ gbà tó lọ́wọ́ bá kọ́kọ́ ṣe sọ̀láàtù ní rákà méjì méjì dípò mẹ́rin mẹ́rin ó ṣe bẹ́ẹ̀ ní lásìkò tá a bá wà lójú ogun tá a sì rìnrìn àjò so ó ṣe ṣe kọjá pé nǹkan ṣẹlẹ̀ náà alaikum salaam. ìdínú tí Umar fi sọ pé ṣebí lójú ogun lọ́lọ́run ti ní ká ṣe kọ́sùrù tá a bá wà lórí ìrìn àjò kí ló dé tá à ń ṣe ní ìsinyìí nígbà torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé ọ̀dà tó bá gbógun wá bá wa lé ńkọ́ torí ẹ̀ ìbéèrè rẹ wúlò tógun bá wa bá wa lé ńkọ́ tẹ́kínú luwa ní ogun kẹsẹ̀lẹ̀ tá a sì fẹ́ ṣe sọ̀láàtù sọ̀láàtù náà láṣẹ ń but a ṣe takhsisun fil qais láṣẹ kàm sọ̀láàtù yẹn yóò fúyẹ́ lọ́nà tá a gbà ṣe kìí ṣe nínú nọ́mbà rákà mẹ́rin náà láṣẹ fún tóhùr asr maghrib ṣùgbọ́n ní kò ká ka súrà tí ó gùn lọ títí rárá o fati àsúrà kékeré àbí àyà díẹ̀ á tètè rúkú a sì ní pẹ́ rúkú lọ títí a ní pẹ́ ní sorí kanlẹ̀ títí àbí òye wa ní kíákíá eléyìí wọ́n ń pè ní takhfifun fil kayf la fil kam ṣùgbọ́n tó bá kó rírìn àjò lọ bá wa yóò jẹ́ takhfifun fil kayf wal kam ní bá a ti ṣe àti nọ́mbà ní gbígbé sí ọwọ́ náà àti sọ àti sọ àti sọ ẹbí níta kọ́kọ́ sọ náà nù pẹ̀ẹ́pẹ́ ẹni tó tó tó tó tètè dé ọmọ sọ fẹ́ ń tọ́ pé náà láàrin kò sọ ìṣẹ̀lẹ̀ ní agbègbè nìkan bí ọdún márùn sẹ́yìn ní àwọn institution kan ọgbà kóòtù ọwọ́ àtàkìlẹ̀ kan ní àwọn mùsùlùmí ọ̀dọ́. so nígbà tí àwọn mùsùlùmí ọ̀dọ́ bí ọ̀dọ́ tó lọ́tún àwọn wà àtàkì gbogbo èrò tó kù torí bí táìmù àtọ́ládùn ní ọ̀rọ̀ wa tó gbogbo á sì bọ́ bí ìṣà kọ́sù ìsọ̀ládùn ẹ̀kọ́ òkú ni kí táwọn fọ́lọ́ gbé ta ilé ìjẹ́ ti bá yẹn táwọn fọ́lọ́ bẹ́ẹ̀ ni lọ́dún tí ìlú lọ. àwọn kan sì dájú àwọn kan tún bọ́ sọ́yìn kò sí tó burú mọ́. gẹ́gẹ́ bá a ti sọ yìí náà ni ṣé òun ló ó ṣe rákà mẹ́rin fáwọn eléyìí ó tún ṣe mẹ́rin fáwọn eléyìí àwọn yòókù parí náà ah, kò sí wàrà náà àrùn kò sí. nà wọ́n dojúkọ ta ni wọ́n wà wájú iwájú àwọn tí ń ṣe sọ́láàtì iwájú àwọn tí ń ṣe sọ́láàtì wọn àtúrò pé ẹ̀yin náà gan tó bá pé iwájú kíbla lẹ́yìn ọ̀tá bá wà ẹ̀ ní títorí ọ̀tá fẹ́ kọ̀yìn sí kíbla àmọ́ tó bá pẹ́ gbẹ̀ ẹni kíbla bá wà ẹ̀yin ò dojúkọ kíbla but àwọn tí wọ́n ṣẹ́kù nu ti yàn lọ kọjú sọ́tà anywhere àtọ́tà bá kọjú sí. àmọ́ tó bá pé kíbílà lọ́tà wà kíbílà làwa kọjú sí automatically àwọn èèyàn tí wọ́n ṣẹ́kù nǹkan bó làwọn ò dò sí iwájú tó wọ́n dò sí torí ibi tí protection wà. سبحانك اللهم وبحمدك أشهد لا